wọn nínú hadith eléyìí tí imaamu abu dawud rahimahullah tí wọn gbé jáde anabi sallallahu alayhi wa sallam wọn sàlùwàlà wọn fọ àwọn oríkèé wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn wá sọ yìí pé hada wudu'u man la salata lahu illa bih eléyìí lálùwàlà tó ṣe pé a lè sọlẹ láì ṣerú eléyìí ká fọ oríkèé lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò ṣeé má ṣe ni ó kéré jù òun náà làlù àlá téèyàn ṣe téèyàn fi ní àǹfààní àti ṣe sọ́dà ó tún wá ń ṣe àlùwàlá marratayn marratayn ó fọ àwọn oríkèé rẹ̀ lẹ́ẹ̀mejì méjì ó tún ṣe àlùwàlá ń dà mí ó ṣe lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta thalathan thalathan ó wá sọ ó ní hadha wudu'i wa wudu'ul anbiya'i qabli eléyìí ni àlùwàlá tèmi òun náà sì ní irú àlùwàlá àwọn ànábì tó ti síwájú mi torí ẹ̀ a gbọ́dọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ ó lẹ́ni tó bá ti ṣe jù bẹ́ẹ̀ lọ faqad asaa wa ta'adda ó ti ṣàìdá ó tayọ ẹnu àlà ó sì ṣàbòsí eléyìí tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ fọ àwọn oríkèé wa jẹ mẹ́ta mẹ́ta lọ ó wá nínú àwọn àdìsí tó fẹsẹ̀ rin lẹ̀ dáadáa Ànábì sallallahu alaihi wasallam ẹ sàlù àlárí ẹni tó ṣe pé iye ìgbà tó fọ àwọn oríkèé síra wọn yàtọ̀ síra wọn oríkèé mi ó fọ̀ lẹ́ẹ̀mejì méjì omi ó fọ̀ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta nínú àlùwàlá kan náà èyí tó túmọ̀ sí pé tí wàá sì ṣe eléyìí tó wá nínú ìbéèrè yìí tó bá ṣèyàn kò sí nǹkan kan tó sálọ àlẹ́ yẹn. jazakumullahu khairan oh 09051645438 oh five one six four five four three eight oh nine oh five one six four five four three eight nọ́mbà tí ẹ fi máa pè náà. hello. hello. ó ń rọ́pọ̀ gudugudu fún àǹfààní àwọn tí wọ́n ń bẹ ní ọ̀nà tó jìn réré plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà tí ẹ lè máa fi pè wọlé nù lẹ́yìn tẹ̀m̀bẹ̀ lọ́nà tó jìn rere ẹ lọ́wọ́ aleykum salaam wa rahmatulah. orúkọ tèmi ni abdulwasi láti oríta náírà. láti oríta náírà kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ǹjẹ́ gbogbo sókè eh, yẹn máa tó lórí irun náà ni èèyàn máa ń kúrò fún ni àbí ó ní irú sókè tí èèyàn gbọdọ̀ kúrò lórí irun. tọ tọ ọ̀dà alhamdulilayi nínú nǹkan tó máa ń bá lọ́la jẹ́ òun náà ni kéèyàn so hmm. gbogbo so téèyàn bá ti so lórí sọlá èèyàn fi sọlá tìyẹn sílẹ̀ torí pé àlọ́ àlá ti bàjẹ́ pẹ̀lú àlá bá ti bàjẹ́ tó ti já àyè òsì fún yàn láti tẹ̀síwájú pẹ̀lú irú sọ̀láàtì yẹn. torí ẹ̀ tó bá jẹ́ pé iṣó tẹ̀ wá ń so iṣó kan ni tó ṣe pé àárẹ̀ ló bì àárẹ̀ tìyẹn ni kẹsà máa so sáá kẹsà máa so sáá tó irú eléyìí màtó ṣe pé kò sí bó ṣe lè ṣe tó lè mú òpin bá iṣó tí ń so ọ̀ràn yẹn ló sì jẹ́ pípé kó sin lọ́wọ́n ọba láwọn àkókò tí ó ṣe sọ̀lẹ́ àjẹ́ pé tó bá ti ṣe àlọ́ alẹ́ ọ̀kan ti tó yóò lọ máa bá sọ láti rẹ̀ lọ gbogbo yòówù tó lè jábọ́ ǹdí rẹ̀ ní so yóò kà kún bí ìgbà tó ń gún fẹ̀ ni ìgbà tí èsì so ta fọwọ́ fà ẹ̀tọ́ sẹ́ni tó ń jẹjẹkújẹ tó ṣe pé bọ́yá ìwà wọ́n máa ń jẹ mọ́gẹ́dẹ̀ tó tún á mú mílíkì lé lórí so o tún lè jàgbádó sí so eléyìí ló ń danú rẹ̀ rú sọ eléyìí ẹni tó bá jẹ́ pé àfọwọ́fà ni gbogbo gbàtà lọ àlá rẹ̀ bá ti já látàrí ipò so wà á máa tún àlọ́ àlá ṣe wà á máa tún sọ láti bẹ̀rẹ̀. Assalamu alaikum. Wa alaikum wa rahmatullahi Wo kọ́ yín? Àlejò ìlànà orúkọ mi ni Samadi Dàbí Karim láti Láti Nìjẹ́ lè Kí ni ìbéèrè yín? Ìbéèrè ni ó ti lé nípa Àkọ́kọ́. Sọ alákọ̀ọ́kọ́ ni pé ní ọjọ́ jímọ̀ báyìí hmm. ní àdúgbò tiwa tí wọ́n ní ká mọ̀ fi jímọ̀ pé hmm. ìdájọ́ àyà tó ní pé ọba tó àsìkò jímọ̀ àti sọ́ọ̀bù tó wà lórí wa ní àdúgbò sí ìdájọ́ rẹ̀ lórí wa. àkọ́kọ́ ẹ̀kejì. naam ìbéèrè naam ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì hmm. nígbà tí a bá ń kí wítìrì wítìrì àná tífà mélòó níbẹ̀ fún wítìrì tá a bá fẹ́ kí ṣé a lè kí rákà mọ́kọ́ kẹ́ lápapọ̀ pẹ̀lú ìjòkó ẹyọ kẹ́ sálámọ̀ kẹ́ àbẹ̀tà ẹgbẹ́ rákà mẹ́ta lẹ́yìn la fẹ́ kí sáyẹn kí mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ pẹ̀lú ìdèkó kẹ torí pé sálámù kẹ. ìbéèrè ni ẹlẹ́ẹ̀kejì ìbéèrè ni ẹlẹ́ẹ̀kẹta tí a bá ń ṣe sọ́láàtì nínú ilé hmm. ẹ̀ tó ti jẹ́ pé àwa ọkùnrin wá muhara mi pẹ̀lẹ́ láàrin wa sọ yàrá àwọn ẹlẹ́hàá wà ní jabas níwájú ibi tá à ń kírun sí iwájú lọ́wọ́ àti wọ́n lè kírun nínú yàrá wọn táwọn wà lẹ́yìn. àwọn wà wọn wájú imam láwọn tí ó jẹ́ obìnrin gbẹ̀gbẹ́ ẹgbẹ́ mi yà mí. naam táwọn obìnrin ọwọ́ àníwájú a ti bọ yín insha Allah. ẹ inú ẹ náà masha allah tó insha allah ń dúró bẹ́ẹ̀ ni tó padà yá máa tún padà yá tọ́lọ́ bá fún mi sà. alhamdulilayi ọlọ́run lè dá wa ó pa wá láti pé ya ayyuhal ladina amanu. إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع dhalikum khayrun lakum in kuntum ta'lamun ẹ̀yin olùgbàgbọ́ òdodo tá a bá pèpè fún sọ́lẹ̀t ní ọjọ́ jùmọ̀á ẹ yára tètè lọ síbi ìrántí ọlọ́ ẹ pa káràkátà tì ṣíṣe bẹ́ẹ̀ ló lóore jù fún yín tó bá ṣe pé ẹ bá mọ̀. an-nida'u huna li salatil jùmọ̀á ìpèpè ń bì ó ní í ṣe pẹ̀lú salatil jùmọ̀á yàtọ̀ sí. Si, sọláàtì míì tó yàtọ̀ sí pé wọ́n pèpè fún sọláàtì jùmọ̀á. a sì ti mà wípé òfin tọ́lọ̀ wọn bá ṣe yí báyìí ó ní í ṣe pẹ̀lú sọláàtì jùmọ̀á kò ní í ṣe pẹ̀lú àwọn sọláwàtì míì bíi sọláàtì làásùr bíi sọláàtì magrib bíi sọláàtì làṣà. ìdálé ìlábẹ̀ òfin lọ́n kápẹ́ déédéé ìgbà tó ń pèpè fún sọláàtì míì nínú àwọn sọláwàtì iná ni èèyàn ń so igi lọ́wọ́ láàrin ọkọ kan àti ìyàwó tó fẹ́ fẹ́ pípè tá à ń pè sọ láti lọ́wọ́ lásìkò tá à ń so igi lọ́wọ́ yẹn kò bà igi yẹn jẹ́ tó bá yẹ pé àsìkò náà là ń ta kókó rírà àti títà kan tó ṣẹlẹ̀ láàrin wa ìpèpè tá à pèpè fún sọ láti lásìkò yẹn kò bàjẹ́ yàtọ̀ sí tá a máa ń pèpè fún sọ láti lójúmọ́ wa ìdájọ́ yìí ó ní í ṣe pẹ̀lú pèpè fún sọ̀látù jùmọ̀ àní. sọ̀látù bọ́ọ̀rù kọ̀ wá ní wà nípò sọ̀látù jùmọ̀ à nínú eléyìí ní ìgbà tí àbá láǹfààní àti lọ sí sọ̀látù jùmọ̀ à látàrí àjàkálẹ̀ àrùn tó di kárí ayé. eléyìí tó túmọ̀ sí pé nígbà tó ti di pé gbogbo ayé lónìí látàrí àjàkálẹ̀ àrùn tá à ń bẹ̀rù kọ́mọ́bà wa di tó di tọrọ fún kálẹ̀ ju bó ti ṣe wà lọ tó mú kí oníkálukú ọmọ ṣe sọláàtì tiẹ̀ ní sọláàtì vọ́hùr kò túmọ̀ sí pé ńgbà tán bá wá pèpè fún sọláàtì vọ́hùr torí pé ní ìsìn tá a bá pèpè fún sọlá a pèpè fún sọláàtì jùmọ̀à ńṣe là ń pèpè fún sọláàtì vọ́hùr eléyìí tá a ṣe dípò sọláàtì jùmọ̀à tá a máa pèpè fún sọláàtì vọ́hùr ní ìsìn tó bá yẹ pé àkókò náà ní káràkátà wáyé àbákòókò náà ni contract mi wáyé bíi pé wọ́n so igi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan kan tó bàjẹ́ torí pé òfin tọ́lọ́mọ bá ṣe ń bẹ̀ ó ní í ṣe pẹ̀lú sọ̀láàtù jùmọ̀ ànìkan ni yàtọ̀ sí àwọn sọ̀láwàtì mi. wọ́n ní báwo la ṣe lè ṣe sọ̀láàtù wẹ́tìr ṣé a lè ṣe rákà mọ́kànlá ní sọ̀láàtù wẹ́tìr pẹ̀lú sálámà ẹ̀yọ̀kan rárá àárín nínú súnà nàbì muhammed sallallahu alaihi wasallam nípa nàbì ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àwòrán mi wà nípa bánàbì ti ṣe ṣe sọ̀látul wítìrì bí kọjá yìí pé ó ṣe rákà mẹ́ta léra wọn sálámà àbó ṣe márùn léra wọn sálámà àbó ṣe mẹ́fà ó ṣe tashahhud kọ sálámà ó wá dìde lọ sẹ́lẹ̀ keje ó ṣe ìgbà náà ó tún ṣe tashahhud ó ṣẹ̀ṣẹ̀ wá sálámà ṣùgbọ́n ibi tá a ti rí kó ṣe rákà mọ́kànlá méjì méjì sálámà ni kó tó wá parí rẹ̀ pẹ̀lú ẹyọ kan eléyìí tó ṣe pọ̀ sálámà ní gbẹ̀yìn rẹ̀ torí ẹ̀ ẹ̀yin náà lè ṣe sọ̀látùl wítìrì yín ní ìbámu pẹ̀lú bánàbì ti ṣe ṣe torí pé a kì í máa yẹ ẹ̀sọ́ ju ẹ̀sọ́ lọ ànábì sallallahu alaihi wasallam lọ́lọ́run bá fẹ́ sìn rán òun náà ni ẹni àwòkọ́ṣe wa ńlá laqad kana lakum fi rasulillahi uswatun hasanah àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára nàbì sallallahu alayhi wa alihi wa sallam bó ti ṣe ṣe náà ní káwọn náà ṣe tó bá pé mẹ́ta lèèyàn fẹ́ ṣe lápèjúwe ẹ sì rákà alákọ̀ọ́kọ́ ní sọ̀láàtì wítìr ẹ kì fatiha àti sabbih isma rabbikal a'la ẹlẹ́ẹ̀kejì ẹ kì fatiha àti qul ya ayyuhal ẹlẹ́ẹ̀kẹta ẹ kì fatiha àti qul huwa allahu bẹ́ẹ̀ bá ti wá sí rákà ẹlẹ́ẹ̀kejì tán rárá o níṣẹ́ dìde nàró lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta nígbà tẹ́ ẹ bá tó wá parí rákà ẹlẹ́ẹ̀kẹta lẹ́sẹ̀sẹ̀ wá jókòó lẹ́sẹ̀ tẹ̀síáhùdù ẹyọ kan àtàyà ẹyọ kan fún gbogbo rákà mẹ́tẹ̀ẹ̀ta ẹsẹ̀sẹ̀ wá sí sálámà kan fún eléyìí jẹ́ bá ti máa ṣe wa ẹni bá ṣe méjì tó sálámà tó tún ní ìgbẹ̀yìn rẹ̀ òun náà ṣàṣìṣe wítìrì ló náà sí. wọ́n ní tàbí máa ń ṣe sọ́láàtì nínú ilé wa tí àwọn obìnrin náà sì fẹ́ darapọ̀ mọ́ wa láti ṣe sọ́lá ṣùgbọ́n yàrá ibi táwọn obìnrin wà ó wà lágbọ́n wájú ìmáàmù tí ó síwájú wa ṣe sọ́lá ṣé àwọn obìnrin lè wà níwájú ìmáàmù ká sì fún wọn dájọ́ pé àwọn náà ń bá wa ṣe sọ́láàtì lápapọ̀ rárá o nínú àdìtà nàbì muhammed sallallahu alayhi wa sallam ó ní innama ju'ila al-imamu liyu'tamma bihi wọ́n gbé ìmáàmù síwájú kí wọ́n lè máa wà àwòkọ́sí rẹ̀ ni ẹni tó ṣe pé ìpàkọ́ wa ló wà kò sí bá a ṣe fẹ́ wà àwòkọ́sí rẹ̀ hmm. ẹni tó wà wájú wa là á máa wà àwòkọ́sí àwọn obìnrin yẹn wọ́n jáde kó nu yàrá tiwọn wọ́n wàá tò lẹ́yìn ìmáàmù yẹ bó ṣe wá nu hadithi anas àti ọmọdé kan àti ìyá mi á tò láti ṣe sọlát lẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam èmi àti ọ̀dọ́mọdé kékeré yẹn àdó lẹ́yìn anabi àdó lẹ́gbẹ̀ẹ́ ara wa lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ìyá mi tó ń jóbìnrin òun àdó lẹ́yìn gbogbo wa so bẹ́ẹ̀ náà làwọn obìnrin ni wọ́n máa ṣe kọ̀tọ́kọ̀tọ̀ náà kí ẹni tí ń tò lẹ́yìn imam kọ́ wà wájú imam àfi tó bá ṣe pé gbogbo bí tá a lè pè lẹ́yìn imam ó ti kún kò sáyè mà à ń sì ń ṣe sọlẹ bíi sọlẹtul jumu'a àbí sọlẹtul janaza àbí sọlẹtul idain tó bá kírò àwọn sọláàtì tá à ń ṣe nù kò wá sáyè má lẹ́yìn imam rárá rárá ìgbà náà téèyàn bá dún wájú imam à ń bẹ lọ́nkọ́ má burú. ẹ lọ́rùn. Naam, assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Orúkọ yín o. Mo ní question fún mi. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. Abdulfatah. Abdulfatah ló ń sọ̀rọ̀. Láti bo. Láti US. Kí ni ìbéèrè yín o? Ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé kéèyàn bá kọ àwọn ọ̀rọ̀ gbólóhùn Quran tí mo ń pépà bóyá mi ò fẹ́ five book tàbí ṣùkọ́ pépà kan ṣé ìdájọ́ mi chap lòun náà gbà. tẹ bá kọ síbẹ̀ ibo lè ibo lè hello. náà. àwọn àǹtẹ̀ kọ sínú ìwé kan tó jẹ́ bí exercise book yẹn ṣé tẹ̀ ń gbé kọ́bì kan àbí tí ẹ kàn kọ́ pamọ́ tí ẹ sì fi pamọ́ èèyàn kò kọ́ lọ bí tó máa fẹ́ kọ́ gbogbo ẹ̀yìn tó máa mọ́tò tó ń kọ èdè lárúbáwá sílẹ̀ ìwọ̀n tó ń practice ìwọ̀n wa kọ bí wọ́n ṣúra kan nínú quran nínú pépà ṣídàájọ́ ní traffic nínú pépà ọ̀nà máa gbà. tọ ìbéèrè kejì. ọ̀rẹ́ kejì ni pé bàbá wà láwùjọ kan àwọn sọ pé àtẹ̀gbé àtẹ̀gbé sáwọn ọmọ àti ọ̀lọ́run àti àbámọ́ máa wò wọ́n ni bọ́lá pa á láti ẹlẹ́kejì ẹlẹ́kẹta tí ó bí lọ ṣe kò wá ni pé kí ni ọ̀pá kí ni ọlá tó wà nínú kéèyàn máa wọ aṣọ green kí ni ọlá kọ̀ọ̀kan wà fún kéèyàn máa wọ aṣọ green. náà tó alhamdulilayi tí wọ́n bá kọ abala kan nínú alukur'an sí ara àwọn ewé ìwé kan báyà afọmọ ti ń kẹ́kọ̀ọ́ nítorí pé ó fẹ́ máa kọ́ báwo lèèyàn ti ṣe máa hàn kí o nítorí kẹ́ ẹ̀ máa bá ń ṣe máa kọ kí ó ó yàtọ̀ sí bá ń ṣe ń kọ̀wé. tẹ́ ẹ máa ń kọ̀wé wọ́n máa bẹ̀rẹ̀ ìwé kíkọ ni látàpá òsì lọ sápọ̀ ọ̀tún. àmọ́ tá a bá fẹ́ hàn kí a máa bẹ̀rẹ̀ látàpá ọ̀tún ni lọ sápọ̀ òsì. tó ìyẹn wá ń báwo náà kọ kí ó wá kọ àwọn súrà lọ́kọ̀ọ̀kan ó gbá kùránì síwájú òun kọ ǹjẹ́ ìta ti ṣe àdàkọ rẹ̀ sínú ìwé tá a kọ́ sí hmm. ṣé ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ almushaf lágbọn pé a gbọ́dọ̀ fọwọ́ kàn a gbọ́dọ̀ gbé láì jẹ́ pa lálùwàlà hmm. àti pé a gbọ́dọ̀ gbé síbi tí a ti tàbùkù rẹ̀ hmm. nítorí pé alukurani ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ìdájọ́ rẹ̀ ti dájọ́ almushaf eléyìí tuntun máa sì pé tó bá pọ̀ nìkan ló bá ń bẹ̀ ẹ gbọ́dọ̀ gbé láì jẹ́ pé lálùwàlà nítorí inú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní wa alla yamassa al-Qur'ana illa tahir ẹnìkan ò sì gbọ́dọ̀ fọwọ́ kan al-Qur'an àfẹnudọ́ba má eléyìí túmọ̀ sí pé ẹ máa ṣàlùwàlá ṣáájú kó tó di pé láǹfààní àti gbèrú ìwé yìí hmm. bákan náà irú ìwé tí ẹ ti kọ al-Qur'an sí yẹn ẹ gbọ́dọ̀ gbé síbi tí ẹ ti tàbùkù rẹ̀ nítorí pé alukurani ni ẹ̀rú di ń di alukurani gan ẹ gbọ́dọ̀ gbé sílẹ̀ lásán hmm. ẹ kà gbé sílẹ̀ lẹ̀ ẹlòmíràn sọ pé ilẹ̀ ẹlẹ́ tó ń gbé síse bí ìtẹ́ wà ń lẹ̀ hmm. ìtẹ́ rẹ̀ wò lọ́ wà ń lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tó máa fi ọdún mẹ́tàlélógún sọ̀kalẹ̀ lélẹ́yìí hmm. walillahil masalul a'la tọ́lọ́run làpèjúwe tó ga jù. ká pé gómìnà lásán ńlọ́ba kọ lẹ́tà sí ọ tọ́mọ bó ṣe máa tọ́jú lẹ́tà kò ní fi lẹ́lẹ́ o tọ́mọ gbé gẹ́gẹ́ tọ́mọ gbé bí ọmọ tuntun hmm. tó ní fẹ́ kára àdúgbò gan mọ̀ pé <laughs> lẹ́tà gómìnà lẹ́tà gómìnà bẹnu lé hmm. ṣùgbọ́n wà ní ìwé ọba tó da gbogbo sámà tó da gbogbo lẹ̀ Allahu akbar olúwa ẹlẹ́dàá gbogbo wa òṣù ajẹ́pẹ́ lómi yọkàn fọwọ́ sí gbé yín hmm. tikúntikún lẹ́nu mi gba alukurani gba ẹnu rẹ ti ń rùn tó kún fún tọ́rùn ó tún máa fi kàlùkùrani fún kí sẹ́ kú sẹ́ so alukurani alápọ̀nlé agbọ́dọ̀ pọ́nlé ẹnìkan sọ pé ah díẹ̀ abala kanú alukurani lélẹ̀ kìí ṣe gbogbo alukurani òfin ṣẹ̀ríà sọ pé alqawlu fil juz kalqawli fil kull ìdájọ́ tó de gbogbo ẹ̀ ló de kékeré ìdájọ́ tó de gbogbo ẹ̀ ló de gbogbo kékeré hmm. torí ẹ̀ nígbà tí ẹ̀sìn Islam sọ pé ẹ̀ gbọ́dọ̀ gbé alukurani lọ sílùú àwọn kèfèrí àwọn olùmọ̀ sọ pé tó bá jẹ́ pé bíi juz'u amma wa ń kọ́ bíi juz'u tabaraka ń kọ́ bí jésù kọ̀tùsẹ́mi àkọ́ hmm. wọ́n ní tí òfin tó ṣe gbogbo ẹ̀ náà ló ṣe díẹ̀ torí pé alqawlu fil kull kalqawli fil juz'u àbí alqawlu fil juz'u kalqawli fil kull sọ eléyìí jẹba wàyí o wọ́n ní táwọn bá wa ń bẹ ní àpèjọ kan hmm. táwọn sọ pé atakbir hmm. báyìí nìkan sọ̀rọ̀ wọ́n ti wá wò pé ọ̀rọ̀ tó ń sọ yìí ó yẹ kó yà àwọn èèyàn lẹ́nu ó yẹ kí wọ́n ti máa ké kàyéfì pé ah, ah, ọ̀rọ̀ lèèyàn sọ báyìí hmm. ìtàn ló gbé kalẹ̀ báyìí hmm. ó ti yẹ kí ẹ ti sọ Allahu Akbar. ẹnu ló dùn tó báyìí. sọ àwọn èèyàn àwọn wàá sí Allahu Akbar. <laughs> àwọn kan ń wo ni. so òun á pé à ah, ẹ gbọ́dọ̀ tóbi jama àtẹ́gbìn. Hmm. sáwọn ti Allahu Akbar ni àbí báwo kì í tún ṣe lẹ́yìn lásán ẹ̀rì kìí tẹ báwa ń kan ẹnìkan lè kan sọ pé sallu ala nabiyil àsàlátù fúnṣẹ́ ọlọ́run tòlè <laughs> máàmù mi ga ó ń ṣe kútùbà lọ́jọ́ júmọ̀ àbá tó wọ́n lè sọ pé ẹ tẹ̀sán láti bá nàbì jama sọ́nù alẹ́ nàbì olùkàrí ìjọba sallallahu alaihi wasallam tó gbogbo eléyìí bí dáa ni hmm. kò ṣe déédéé pẹ̀lú lànà nàbà Muhammad sallallahu alaihi wasallam. àkókò tó wáyé pọ̀rọ̀ tó ń sọ ó bá jẹ́ ọ̀rọ̀ gidi ó sì jẹ́ tí ó lè fa ìṣe kàyéfì hmm. ìwọ kọ́ sọ fáwọn èèyàn pé ẹ máa kọ́ ha ẹ máa kọ́ hìn àgbà tó ti mọ̀ pé rọ́ọ̀lọ́ ń pa wà ó pé ṣé rọ́ọ̀yì ọ̀tà tó ni ẹ̀ sì dà láwọ̀ pẹ̀lú ẹ̀ ń sùn ni hmm. ìtumọ̀ rẹ̀ nù bẹ́ẹ̀ náà ni sọ́lọ́ alẹ́ nàbí kẹrin kẹsì kan fẹ́ kẹsà sàlátù fún anabi lódodo hmm. kan fẹ́ pa yín lẹ́nu mọ́ nípa àríwó tẹ̀ ń pọ̀ tẹ̀ ń pa ọ̀pọ̀ ẹ̀ dákẹ́ hmm. dákẹ́ sọ́lọ́ alẹ́ nàbí kẹrin yẹn ká ẹ̀ dákẹ́ jẹ̀má ẹ̀sìn mi jẹ̀má wa yìí tẹ́ ẹ pa láriwo ti tó báwò so kò sínú lànà anabi wa Muhammad sallallahu alaihi wa sallam so wọ́n ní sọ́lá kan bẹ fún ká máa wọ aṣọ olómi ewé bí. Hmm. kò sí ọlá kankan fún pé ká máa wọ àwọn aṣọ green. Hmm. so àwa mọ̀ ọ́ báyà àwọn àlọ́ kan wà táwọn kan hun wọn aṣọ green. nítorí pé rí i pé àwọn míì náà ní ìsìn tó máa ń ṣe gbogbo wọn wọ́n kunlé wọn green hmm. wọ́n kun mọ́ṣáláṣí wọn green so wọ́n kun gbogbo mọ́tò wọn green so ẹlòmíì láwa ní green àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tá a ṣèwádìí nípa eléyìí a rí i pé àwọn tọ̀rí kọ̀ hmm. àwọn tọ̀rí kọ̀ máa sábà ṣe bẹ́ẹ̀. kí ló dé torí wọn ní pisari anabi Muhammad sallallahu alaihi wasallam níbi tí wọn sin anabi sí àwọn rí i pé kíni sóró ti ń bẹ lókè ibi tí sàárẹ̀ anabi wà green wọn kù. láàhìláhà ilẹ̀lá. sọ àwọn náà wàá fi ń kọ́ sí sóró yìí báyìí àkọ́kọ́ sóró tán kọ́ sí òkè sàárẹ̀ anabi anabi ọ̀bẹ nìkankan kọ́kàn kankan sókè sàárẹ̀ ọ̀ so eléyìí àwọn atrak àwọn ni wọ́n ṣe hmm. àwọn atrak ti ń ṣèjọba turkey ní ìgbà tí ad-dawlatul uthmaniyya tó wà àwọn ni wọ́n ṣe hmm. so láti ìgbà tí ad-dawlatus saudiyya tó ń ṣèjọba saudi nìsín tó jẹ́ ìjọba tó dúró lórí qala Allahu qala rasuluhu ìjọba tó dúró lórí ká gbé tawhid ká gbé ga hmm. ká lé àwọn èèyàn jìnnà sí ká ṣẹbọ sọ́lọ̀ wọ́n gbàyànjú láti wó sóró yẹn kúrò lórí sàárẹ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n gbogbo ìgbà tí wọ́n bá ti gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ àwọn àjọba tọ́kì tọ́sẹ́kù lónìí àtàwọn bíi ayé gbogbo hmm. gbogbo wọn wọ́n sọ pé àwọn gbà àwọn gbà àwọn gbà nítorí gbogbo àwọn làwọn jọ lànábì <laughs> so èyí tí ìjọba abẹ tó ti rí parẹ́ wọ́n rí parẹ́ gẹ́gẹ́ bíi tẹ́ bá lọ Madina tẹ́lẹ̀ ẹ rí ibìkan wọ́n máa ń pè ní almasajidu sábà hmm. fáwọn mọ́ṣáláṣí méje tó wà lójú kan náà àríkẹ́ ní ìsìnjọba ti mú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ balẹ̀ hmm, so wọ́n ti kọ́ mọ́ṣáláṣí ńlá gidigidi síbẹ̀ Hmm. láti sọ gbogbo bẹ́ǹdì tàn gbogbo àwọn mọ́ṣáláṣí tó yẹ pé àwọn èèyàn kà dálẹ̀ láyé àwọn àtúrákẹ́ nítorí pé ọlọ́run ṣàánú wa gan fa ilé hmm. tó bá lọ jẹ́rù àwọn ẹni tó lọ́wọ́ bá kó ìjọba bẹ̀yẹn lé lọ́wọ́ ló kó lé lọ́wọ́ ni bíbí àyàn ti pọ̀ jù lọ́dà ọ̀pọ̀lọpọ̀ ó ti máa wálé pẹ̀lú àwọn aṣọ oríṣiríṣi pé aṣọ tánàbí lókù lélẹ́yìí ìpẹ́sàárẹ̀ ànábì lélẹ́yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ hmm, lọ́run asalaamualeykum rahmatulah. maaleykum salaam wa rahmatulahi baraka tí ó kọ yín. ee ó o nine o oh five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. aleykum salaam wa rahmatulahi ẹ má bínú kò já ketekete dáadáa ẹ lè gbìyànjú ẹ̀ padà. hello. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ yín. Hmm. ẹ má bínú eléyìí náà kò kò já gerege tó ẹ lọ́wọ́. wa salaam wa rahmatulahi wa barakatuh. Abdullahi ni láti bàdàn láti ìbàdàn kí ni ìbéèrè yín. náà ìbéèrè mi ni wípé. hello. ìyá à ń gbọ́ yìí. padà ó ti ń kọlura wọn nà ní ọ̀hún tí wọ́n ti ń gbọ́ wa <laughs> nígbà tí wọn pa rédíò wọn oh nine oh five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí ẹ láǹfààní láti máa fi pè wọlé sínú ẹ lọ o. ó kọ yín o. láti ajẹ́ kí ni ìbéèrè yín. obìnrin gba wọ́n wà lórí ìrìn tó ń tì mí lọ ṣé tí tílọ̀bù ẹ̀ bá dé gbà tó sì lè pọ̀ sí i. tí kíni bá dé tó bá rí pírọ̀dì ẹ̀ time tí ó ń kírun lọ́wọ́. ṣé ìrun yẹn ọ lálàáfíà àbí kò lálàáfíà náà a ti gbọ́ yín. alhamdulilayi obìnrin tó sọ pé ó ń bá sọ láti lọ òun hmm. náà ní nǹkan sùn ló bẹ̀rẹ̀ sí ní jáde lára rẹ̀ hmm. so sọlá tìyẹn ti bàjẹ́ torí de lẹ́yìn obìnrin tí ń ṣe nǹkan sùn wọn kì ṣe sọlá obìnrin tí ń ṣe nǹkan sùn wọn kì ṣe sọlá. hello. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ó kọ yín. Láti ló ń sọ̀rọ̀ láti Èkó. Láti Èkó, kí ni ìbéèrè yín o? Ìjọba Allah kó bá wa ṣe dáadáa fáwọn ìsáàzù wa, kó bá wọn ṣẹ́ mi wọn kò lóbi dáadáa. Kó bá wọn bá àwọn fámìlì wọn náà, kọ́ lọ́nba má jọ ṣe fún wọn lọ́pọ̀. Ìbéèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá fẹ́ sún ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala eléyìí tó lọ báyìí pé Ar-Rahman ala al-arshi istawa hmm. oríṣiríṣi tútù ni àwọn èèyàn máa ń tu hmm. àwa ní kí ìsáàjò àkọ́jọ bọ́ bá ṣàlàyé títí tó bá a mú jù ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì òun náà ni pé sábà béèrè lọ́wọ́ olùmọ̀ eléyìí tí ò wá mọ̀ hmm. ṣé kó sọ pé Allahu a'lamu ni àbí Allahu wa rasuluhu ìbéèrè yẹn lẹ́ẹ̀kẹta tó ṣe imam bukori adabul mufrad hmm. tipẹ́tipẹ́ ní máa ń lérò pé gbogbo àwọn àhàdísù tó wà ń bẹ̀ ọjọ́ láti sahih bukori ni àti ní kò pẹ́kò pẹ́ tí mò ń rí àwọn àdísù míì tó ṣe pé ìní ìrọ̀wáwù tirimizi ìrọ̀wáwù abudawud ilé ìmọ̀ ní kí ìsáàdù akọ́jọkọ́ bá ṣàárẹ̀ abẹ́rẹ́ ọba aláàbò ṣe rán òfin ọ̀sà. àmín ẹ alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ọlọ́run bá ti sọ pé arrahman ala al allah ọba àjọkẹ́ ayé ọba aláàánú jùlọ òkè àgọ́ ọlá ló ṣe dọ́gba lé. òkè àgọ́ ọlá ló ṣe dọ́gba lé. Allahu akbar. máa túmọ̀ rẹ̀ pẹ̀lú yorùbá tó dáa báyìí. Hmm. kì í ṣe pé a máa pé ọlọ́run gún wa ọlọ́run jókòó àwùjọ bíi láì ní ṣètò ọ̀nàrọ̀jì mi sọ́kùsọ̀ burúkú ni. turẹ̀ ló ṣe jẹ́ pé léde lárúbáwá gan gbogbo tó bá ti jẹ́ mọ́tẹ̀wọ̀ hate lárúbáwá tó clear ni wọ́n máa sọ ń bẹ́ẹ̀. Hmm. nbọ̀sibọ́sí àwọn tá a fẹ́ túmọ̀ nǹkan sí de tiwa so èdè tó clear náà la fi túmọ̀ rẹ̀ hmm. ṣé mo pé nínú àwọn translation of the meaning of the Quran ní tí wọ́n ṣe sí de English nah. so níbẹ̀ àwọn sọ pé Ọlọ́run bá jókòó ni sọ nítorí pé yàtọ̀ sí pé mo gbédè méjèèjì màá tún ma tawhid hmm. tawhid yẹn ni ó gáìdì mi tí n fi ní sísọ nípa Ọlọ́run ẹlẹ́dàá wa a sọ pé Ar-Rahman. ọba àjọkẹ́ ayé ọba aláàánú jùlọ alal arshi òkè àgọ́ láàrẹ̀ ló ṣe dọ́gbalé. sọ eléyìí ń bẹ nínú àwọn ẹ̀rí olúwòwà hmm. olúwòzàt hmm. òkè gbogbo ẹ̀dá rẹ̀ tó dá sọ eléyìí jẹba. so wọ́n ní ṣé tó bá bí wá léèrè nípa níta àbámọ̀ nínú ẹ̀sìn. sá hmm. sọ pé àbí allahu wa rasuluhu a'lam tó bá pa nàbí nbẹ láyé àwọn sàhábí tí wọn jọ sáyé pẹ̀lú rẹ̀ hmm. ọ̀kan nínú wọn ni wọn bi léèrè nípa ọ̀rọ̀ nípa ẹ̀sìn òun ọwọ àmà nípa rẹ̀ yóò sọ pé allahu wa rasuluhu a'lam Ọlọ́run àti ànábì lọmọ hmm. ṣùgbọ́n nígbà ànábì ti kú hmm. àwọn akpọ́rùntù la ṣẹ́kù wọn wá bi wá léèrè nípa nǹkan kan táwọn ọmọ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé nǹkan bi wá léèrè náà bóyá láyé ànábì àbí lẹ́yìn ikú ànábì àmọ́ tí wọ́n bí wá léèrè nípa rẹ̀ kò ní í ṣe pẹ̀lẹ́sìn hmm. àwọn wa máa ń pa rẹ̀ láyé ànábì gan a sọ pé Allahu a'lam kọ́lọ̀ ń lọ́ mà hmm. tọ́lá ànábì ọ̀ akọ́ a mẹkáníkì hmm. ànábì ọ̀ akọ́ a bá sì kalẹ̀ ànábì ọ̀ akọ́ a báwo láti da títì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá pé nǹkan bí ọ́ léèrè nù kò bá jẹ́ ayé ànábì sallallahu alayhi wa sallam wà sọ pé Allahu a'lam. wọ́n ní tíra al-adab al-mufrad ti Imam bukhari so àwọn rò pé gbogbo àdìsí tó wà ń bẹ inú sahel bukhari ni wọ́n ti mú wa rárá èso inú sahel bukhari ni wọ́n ti mú wa alimami bukhari rahimahullah rahimahullah ọ̀n bẹ nínú àwọn ahadith eléyìí tí ń bẹ nínú al-adab al-mufrad tó ṣe pé ó ti gbèrú rẹ̀ náà jáde nínú tírà rẹ̀ as àwọn àdìsí sì wà ń bẹ tí ò sí nínú sahih eléyìí tó ṣe pé májẹ̀mú eléyìí tí bukhari tó là kalẹ̀ fún àti gbé àdìsí jáde nínú sahih rẹ̀ kò péjú pèsè sára àwọn àhàdíìsì yìí ṣùgbọ́n tá a bá wò ó ní ìgbà míì ó tún bẹ́nu àwọn àhàdíìsì tó fẹsẹ̀ rinlẹ̀ tó ṣe fi sẹ̀rí ṣùgbọ́n kò mú májẹ̀mú tó le eléyìí tí Bukhari fi lélẹ̀ fún sàhíhì rẹ̀ hmm. ìdí nìyí tó fi wá jẹ́ pé kò ní gbèrú rẹ̀ jáde nínú sàhíhì àmọ́ lè gbé jáde nínú al mufrad hmm. rawahu tirmidhi rawahu abu dawud hakim táà ń rí nínú adab mufrad kò túmọ̀ sí pé àwọn ni wọ́n gbé jáde ní Bukhari wa lọ mú jáde nu tírà wọn hmm. alimami Bukhari fúnra ara rẹ̀ ló gbà wá so ṣùgbọ́n májẹ̀mú tí àdìsí yẹn bá dọ́dọ̀ rẹ̀ kò lẹ́gbẹ́ àwọn májẹ̀mú àdìsí tó tò sínú sàhíhì rẹ̀ hmm. ẹni tí ó fẹ́ ṣàlàyé fún wọn tó tún fẹ́ wádìí síwájú nípa àwọn àhàdìsí yìí oní tún sọ fún ọ pé yàtọ̀ sínú adabul mufrad tí Bukhari ti gbé jáde hmm. ó tún lè wá sínú tírà báyìí hmm. ó tún lè wá sínú tírà báyìí hmm. ó tún lè wá sínú tírà báyìí so alhamdulilah tírà adabul mufrad ọ̀nbẹ́nu tírà tá à ń sàlàyé ní uh, online tí máa wáyé ní gbogbo ọjọ́ alhamis ní aago márùn-ún rọ̀lẹ́ lọ síwájú so tẹ́ ń bá ń bá wa lọ ń bẹ̀ ẹ máa ní àǹfààní àti gbọ́ àlàyé àwọn àdéhìí yẹn àti bó ti ṣe wà. Naam. Hello. Hello. Orúkọ yín ibi ẹ ti ń pè o. Asalaamualeykum. Wa aleykum salaam wa rahmatulah. Orúkọ yín. Mo máa ná àtúntò gbòmọ̀sọ. Kí ni ìbéèrè yín o? Ẹ jẹ́ ìbéèrè mi alákọ̀ọ́kọ́. Hmm. Obìnrin tí ó bímọ pẹ̀lú operation ṣé hmm. ẹgbẹ́ ẹ̀jẹ̀ tí mo jáde lára ẹ̀. Hmm. Wọ́n pàṣẹ páìpù fún ìtọ̀ ń bá jáde. Irú obìnrin bẹ́ẹ̀ yẹn ṣé sọ láti jẹ́ ọ̀ràn yàn fún. Ṣé ká ìmọ̀ yẹn? ẹ̀jẹ̀ ìbéèrè mi kejì èèyàn hmm. ní jẹ́nẹ́bà lára òkè èèyàn travel bóyá lọ sí ìbàdàn yẹn ó lọ ra ọjà tó hmm. ìgbà tó wá dé ọjà yẹn ó wá fẹ́ẹ́ ṣe fífẹ́ láti ṣòro àtàkì ìkọ́ sùn ó wá rántí pé àwọn ah, ní jẹ́nẹ́bà lára tóun ò rántí wẹ̀ tóun fi kúrò nílé hmm. ìgbà tó fi máa padà délé kò dẹ̀ rí nìkú láti ṣètò láàyè ní ọjà yẹn ìgbà tó fi máa padà délé ó ti tó bóyá bíi wọ́n gbèjì sí ìsáyìí Hmm. ṣé ìran fúnra si yẹn ṣé kọ́ṣù náà ló máa ṣe ni àbí ó máa ṣe ní mẹ́rin mẹ́rin ẹ̀jẹ̀ ìbéèrè mi kẹta ni pé ìyẹn lọ́kọ̀ ń sùn ọ̀gbà hmm. tí ìyẹn wá bí òun fún ó sà ní pé orúkọ fẹ́ sọ mọ́ ọ sí àwọn orúkọ ìyá ìyá òun hmm. irú orúkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí àwọn sàríyù tàbí tìmù àwọn orúkọ tẹ́ orúkọ yìí ò ní tìmọ̀ síbi àbí tó bá Mm. tí ìtumọ̀ rẹ̀ sí ọ̀nà tó kà ní rárá òun lọ kọ nǹkan tó mú máa ṣe nìyẹn ẹ̀jẹ̀ tí yẹn lè fún ọmọ lórúkọ mi kí yẹn máa pè é ní títẹ̀ ẹ̀jẹ̀ tí lọ sọ. àwọn ẹ̀yà kan alhamdulilayi obìnrin tó bímọ gbára kí wọ́n ṣiṣẹ́ abẹ fún ni mm. ṣùgbọ́n tó ṣe pé lẹ́yìn tí wọ́n ti yọ ọmọ kó lára rẹ̀ ó rí pẹ́jẹ̀ kankan jáde lára òun rárá so irú rẹ̀ yóò máa sin náà nítorí pé téèyàn bá tiẹ̀ bímọ gbójú abẹ́ gan láì jẹ́ pé wọ́n ṣiṣẹ́ abẹ fún un ṣùgbọ́n bá ma ti jáde ta ìjáde tán lẹ̀jẹ̀ bá dá ẹ̀jẹ̀ ọ̀wá má so yóò máa sin lọ́n lọ náà ni nítorí pé ẹ̀sìn tiwa kò sí ìsinmi ń bẹ̀ kò sí pé à ń ṣe títí dìgbà kan pé wọ́n ti gba rìtáyà hmm. níbi ká sin lọ́n ọlọ́ni wá abudu rabbaka hatta ya'tiyaka al-yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ̀ títí tí kò fi dé ni torí de eléyìí báyìí tí ò bá ti rẹ́jẹ̀ yóò máa sin lọ́n lọ. ṣe ah, lábẹ́ ìbéèrè wọn ní pé kó ẹ̀jẹ̀ ọgbà ara rẹ̀ jáde ṣùgbọ́n wọ́n rọ̀nà páìpù sí lára sọ ọ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó yẹ kó jáde lára ibi páìpù ní bá kọjá. ẹ̀ẹ́n lẹ́yìn ò túmọ̀ sí pé ẹ̀jẹ̀ ń jáde lójú ara tẹ́jẹ̀ ọ̀gá ti jáde lójú ara ẹ̀jẹ̀ ń jáde lára páìpù ó dàbí gẹ́gẹ́ bí aláàárẹ̀ tó ṣe pé ẹ̀jẹ̀ ń jáde àbí ìtọ̀ ń jáde gbara pipe hmm. ìgbẹ́ ń jáde gbara pipe hmm. kò pé kọ́ máa ṣe sọ̀lá nítorí pé ńgbà tó bá fẹ́ ṣe sọ̀lá ayé ibi tí wọ́n gbé pipe gbangangangangan ńlá rọra nùnú. Hmm. sòtá bá ti nùnú yóò máa ṣàlùwàlá yóò máa sin lọ́nlọ́ ni sí wàhálà ń bẹ. wọ́n ní obìnrin tí jánábà ń bẹ lára rẹ̀ kọ̀ wá rántí ike jánábà ń bẹ lára òun ṣùgbọ́n ìgbà tó fẹ́ wẹ̀ sí kò ríbi tó ti lè wẹ̀ hmm. so sọ̀dátò bọ́ọ̀rù lọ àṣírí lọ magrib ló tó darí padà wá sílé hmm. báwo ni irú rẹ̀ ó ṣèṣe bọ́ọ̀rù àti àṣírí ti lọ ó sì wà lórí ìrìn àjò ń gbà náà àìríbi tó ti lè wẹ̀ tí ó lè bó láṣìírí ló mú dá ìwẹ̀ yẹn dúró títí dìgbà tó tó dé tó bá ti délé tà délé yọ wẹ̀wẹ̀ jánaba yóò wá ṣe sọ̀látù bọ́hùr yóò ṣe ní kọ́sù rákà méjì yóò ṣe asùr yóò ṣe ní kọ́sù ní rákà méjì torí pé àsìkò àsìkò bọ́hùr àti asùr ti lọ báyìí àsìkò tí àwọn sọ̀láàtì yẹn tó sì dé bá ó dé bá lórí ìrìn àjò ni mm. torí rẹ̀ òfin ṣẹ̀rí àwọn sọ pé sífàtul qada sífàtul àdá bó ti ṣe san gbèsè rẹ̀ padà náà ni bó ti ṣe yẹ kó o ṣe tó bá nípa kókó rẹ̀ ló fẹ́ ṣe. ẹ sì mọ̀ pé tí gbóhùrọ̀ hmm. àti àṣírí bá bá ní lórí àjò lákà méjì méjì náà láṣẹ. àkókò wọn ò sí ń ta ma kákó délé kóòrùn tó wọ̀ ni mẹ́rin mẹ́rin náà ló ṣe wọn. Hmm. so àmọ́ gbà tó ṣe pé òórùn ti wọ̀ kó tó dípò délé méjì méjì lọ san wọn padà. wọ́n wá ṣe wọn pẹ̀lú sọ̀látùl magrib. Hmm. ilé ìjẹba wọn láwọn bímọ ọkọ táwọn wá bímọ fún òun á ní òun fẹ́ fi ọmọ yìí òun fẹ́ sọ lóko tí ó jù kún ọmọ aráńtí àwọn àyà òun àwọn àyà àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn á lò wọn sọ máa ń sàríyù ó lò wọn sọ máa ń sẹ́ńbì sàbìtíyù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm. so àwọn ọkọ yìí á gbé wọn lórí á gbé wọn lórí òsùn hmm. àbí sẹ́míà so á wò kí ni ìtumọ̀ àwọn ọkọ ìgbà ó lè jẹ́ fún mi nù rẹ̀ nítumọ̀ àmọ́ pèkúpè pèkúpè tí yorùbá máa pè nǹkan hmm. iná ni wọ́n fi bàjẹ́ hmm. bí sinmi àrùn sẹ̀mí yá sẹ̀mí yá ni wọ́n pè ń sinmi yá kò jọra wọn kò jọra wọn tí yorùbá bá sì múra sí ẹsẹ̀ bí nǹkan gidi ni wọ́n ń pè ní hmm. sinmi yá ìyá sinmi yá sinmi yá ọ̀gbọ́n pé wọ́n mọ̀ ń pè ní. wọ́n ti ń pè ọ́ látẹ̀ kan. sẹ̀mí yá níṣẹ́ ló yẹ ká kó àwọn ọmọ wa náà bá ti kó kọ rẹ pé kùkù má dà o sẹ̀mí yá ló kọ rẹ sòkè ṣe sinmi yá so àmọ́ sinbi yìí ni tuma sinbi kò ní tuma kankan. Hmm. àti pèkúpè àti àìpèpèkúpè kí ni túmọ̀ ṣe ń bì. Hmm. so bẹ́ẹ̀ náà ni ká sọmọ ní sàbìtìyù pé wọ́n fi ń jọ sábùtù sàbìtìyù wọ́n kí ni sàbìtìyù. <laughs> sátọ̀dé. ṣèbí sàbìtìyù yàtù lọ́yẹ kó tún ajé bóbin lo sàbìtìyù yàtù. Hmm. so gbogbo àbúrò sọmọ sátọ̀dé nígbà tí èsì pé ẹ̀rọ kọ ẹ̀ ṣe sọ́n sànńdé náà ẹ̀ mándé ẹ̀ lálàmísì no àní monday ti àti ti ti larubawa. na a tani wọn sọ pé kin ọjọ́ bó ti ṣe jẹ́jẹ́ tọkọ rẹ bá jẹ́ kó ló dò bá ní báwọn ẹ lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn tó bá wà ń tòsí. so torí pé nísìn fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasulih ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́run àtọ̀dọ̀ anabi sallallahu alaihi wa alihi wasallam. Hmm. nígbà tó ti rú wọn lójú rẹ̀. ẹ lọ́wọ́ aleykum asalaam wa hmm. rahmatulah ọkọ yín o. ajá fatima bìyànjú níkè ya mọ̀ṣúra. kí ni ìbéèrè yín. mo kí olóríta náírà. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo kọ́kọ́ sí àwọn olùmọ̀ wa ọlọ́run ọba yóò bá ń dájọ́ ní ìdíje ni wọn lórí. àmín ẹ ṣé o. ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. àmín. ẹlẹ́ẹ̀kejì ni pé tí obìnrin hmm. tó bá wà nílé ṣé gbogbo súrà tí ó mọ aké ní orí òun tó ó lè máa ké pé àwọn súrà kan wà lóyún pé lè ké síta tàbí kí èèyàn ké tá a kó bèrè gbogbo súrà wá sí ní àwọn jáde. Hmm. ó wọnú ilé yìí wà náà kí ni máa kó mọ́tò tuntun àti

akérèmọkọmọ wa ìbéèrè tí wọ́n kọ́kọ́ ṣe talakọkọ pé tóbìnrin bá fẹ́ ṣe sọ láti nínú orí rẹ̀ ṣé máa ké máa ké jẹ́jẹ́ ni hmm. àkọ́kọ́ àké sínú òsì gbogbo ntẹ bá ti ké láké sínú àké ni hmm. torí pé tẹ bá lẹ̀ ń ké láké sínú èèyàn fètè mété ahọ́n ò ní mì èèyàn kàn máa mo ti ké fatia yọọ máa wò pé mo ti ké nǹkan gbogbo ẹni bá ké láké sínú kò ṣe sọ láti tanra ni. ọlọ́run bá pa wá láṣẹ pé ká kéwù ni faqra'u ma tayassara min al-Qur'an ẹ máa ké ń tọ́ba rọ̀ yín lọ́rùn nínú al-Qur'an torí rẹ̀ ahọ́n ń mì ètè náà ń mì ìfàmọ́ wá sí i ní kíké tó ṣe wípé yóò túmọ̀ sí wípé ahọ́n wọ̀ mì ètè àmàké ní kíké táhọ́n mì àké ní kíké tètè ń mì àkànní gbòǹsókè ni tó hmm. eléyìí ní kíké ó jẹ́jẹ́ ike jẹ́jẹ́ yẹn gbọ́dọ̀ wà fún wa. tó ṣùgbọ́n tó bá jẹ́ kíbi tí àti máa ń ka kí ó sókè nìkan máa síyàtọ̀ láàrin obìnrin àtọkùnrin kò síyàtọ̀ láàrin obìnrin àtọkùnrin hmm. gẹ́gẹ́ bọ́kùnrin ti ṣe kà sókè lẹ́yìn náà kà sókè nígbà tó ṣe pé inú lẹ́yìn lẹ́wà ẹni tí ń gbọ́ yín bọ́yọ̀ kọ́ yín ni hmm. ẹni tí ń gbọ́ yín bọ́yọ̀ ọmọ yín ni hmm. kò sí wàhálà ń bẹ gbóyin sókè kò sí wàhálà ń bẹ. wọn á ní ẹnìkan wá sọ́dọ̀ àwọn orí fáwọn tó àwọn ó rí i pé àwọn so fọ́tò kọ̀ hmm. ǹjẹ́ fọ́tò táwọn so kọ́ báwo ni ó ní màlẹ́kà ò ní wọlé hmm. bẹ́ẹ̀ ni sunna nabi sallallahu alaihi wasallam fi hàn pé gbogbo létí àwòrán abẹ̀mí bá wà àwọn màlẹ́kà kì í wọ ọbẹ̀ hmm. torí ẹ̀ kí ni tẹ́yìn náà fẹ́ fi ṣe ẹ pé gbogbo fọ́tò gbogbo fọ́tò kò bá jára pépà wọn yà sí islam ọ̀fẹ́ ẹnikẹ́ni à fọ́tò tí wọ́n sọ bẹ́ẹ̀ yẹn àwọn eré ni àwọn kinní ni gbogbo ẹ̀ náà ni wọ́n sọ ẹ rí i pé tó bá jẹ́ para pépà náà wọ́n yà sí táǹkù ní photograph ẹ̀rí pẹ́ ti gbé tayọ ààyè rẹ̀ fọ́tò wo lẹ yàrí láyé tẹ́ gbé sáyè tó ga nu yàrá yín. so ẹ máa wo fọ́tò pé hmm, bàbá nù mm. bàbá àgbà mm. ṣé bàbá àgbà ń takada. <laughs> so fọ́tò tẹ̀sí tún yà ń nà gan fúnra ara rẹ̀ ẹ̀rí pé tẹ́nìkan bá mú un tó ṣe pé bóyá ọ̀n ha kẹlẹ̀bẹ̀ sí ìjọ́sẹ̀lẹ̀ ah, orí bàbá mi lọ́n ha kẹlẹ̀bẹ̀ sí bàbá rẹ̀ báwo pépà lélẹ́yìí pépà lásán ni subhanallah ẹ sì rí i pé fọ́tò ẹ̀ ní gbé síbi àbùkù tẹ́bá alukurani là ń sọ lẹ́ẹ̀kan pẹ́lú mi ọkàn gbé sílẹ̀ lẹ̀ mm. fọ́tò wo lẹ yàrá tẹ gbé sábà wọ yàrá ẹ má tẹ wọlé tẹ́bá tó lè ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà mi hmm. àbí kẹ́sì gé bi orí rẹ̀ dànù kó kò kùkùté kò sí wàhálà mi. ìsirakunla <laughs> khairon kálánfààní láti mú ìpè kan àbí méjì sí kó tó di pé yá màá lọ torí pé ọjọ́ ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. 09051645438 bó tilẹ̀ jẹ́ pé ìpè náà wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n tún ti ń rọ ara wọn lójú òpó ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí allah subhanahu wa ta'ala kó bá wa san ní ẹ̀san lórí láyé ń bí àti ní ọ̀la àlẹ́kẹ̀yàmá bákan náà ká máa fi tó ẹ̀yin olùgbọ́ wa létí pé bí a ṣe ń gbọ́ kí a máa ṣe bẹ́ẹ̀ kí a máa ṣe àmúlò àwọn ohun tí à ń gbọ́ náà ni kí a má bàa jẹ́ pé à ń gbọ́ lásán ọlọ́run. ẹ bá a pa rédíò yín wa alaikum salaam wa rahmatullah ẹ pa pátápátá. ẹ jẹ láti mi kan rédíò láti sáré. ẹ pa rédíò yín ẹ pa rédíò yín. ẹ̀lọ́. ọ̀dà ẹ pa rédíò yín ó kí ó gé níbí torí pé ó ń mú ariwo dání o oh nine o oh five one six four five four three eight ìyá ọ̀dà. tí àbá láǹfààní láti mú ìpè kankan mọ́ lónìí torí pé àwọn ìpè wọn ó ń rí bákan bákan iṣẹ́ alábìkọ́ ti la ọjọ́ mẹ́jọ náà ni a tún máa pàdé ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Medina Center ẹsànú ajé lógbómọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina láti òkè àdó akíntola tí wọ́n dìjọ kọ́wọ́rìn wá àti abu zainab jazakumullahu khairan ọ̀làdùnní bello òní orúkọ tèmi insha alabikro ti la ọjọ́ mẹ́jọ náà ni a tún pàdé títí ọjọ́ mẹ́jọ náà ni mò ń sálámà fún wa ife sálámà aleykum rahmatulahi wa barakatuhu.